zaka eléyìí tí Ibn al-Qayyim sàlàyé istitrada lẹ́yìn àwọn ètò ti síwájú yẹn a fi ọ̀rọ̀ sílẹ̀ nípa rẹ̀ nítorí pọ̀pọ̀ nínú àwọn kan tó sọ tó ṣe kó ní í ṣe pẹ̀lú àwọn kan tó wẹ́ nínú ètò ìṣèké sísàlàyé wọn yóò gba àsìkò ó sì má lè wúlò fọ́pọ̀lọpọ̀ torí rẹ̀ àfi bí ewé ìwé mẹ́ta sílẹ̀ láti bọ́ sí zakatul fitr. zakatul fitr ó ń bẹ nínú idafatu shay ila sababihi. إضافة الشيء إلى سببه أبي إضافة الموجب إلى موجبه إضافة الموجب إلى موجبه فالموجب هو زكاة الفطر والموجب هو حلول وقت الفطر حلول وقت الفطر فهو من باب إضافة الموجب إلى موجبه أبيك أزوكي من إضافة المسبب إلى سببه وزكاة الفطر gẹ́gẹ́ bí Ibn al-Qayyim ti ṣe ṣe ń bí àwọn fuqaha apá kan nínú wa wọ́n máa mú wa ní báàbù zakẹ́ gẹ́gẹ́ bó ti ṣe ṣe ń bí nígbà tí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn sì máa mú wa ní báàbù as nítorí pé ẹni tó mú wa ní báàbù zakẹ́ zakẹ́ tó la pè é ìjọba sì jẹ́ mọ́ nǹkan ló yẹ ká tó tẹ̀lé nǹkan ẹni tó sì mú wá ní báàbù siyam àwọn wòye sí wípé ó ní í ṣe pẹ̀lú alfitr walfitr la yakunu illa mina siyam ó ní í ṣe pẹ̀lú ìtúnu ìtúnu èsì wáyé àfi lẹ́yìn as ìdí ni táwọn fi mú wa ní báàbò asiyam oni faradaha rasulullahi sallallahu alayhi wa alihi wa sallama alal muslimi ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kò máa bá ó ṣe zakatul fitr lọ́rùn àyàn lórí mùsùlùmí mùsùlùmí yẹn ayé mutlaqa mutlaqa. أي ما دام الإنسان مسلما فإن زكاة الفطر تجب عليه mùsùlùmí yẹn lè jọ ọkùnrin ó sì lè jọ obìnrin ó lè jẹ ọmọlúwàbí ó sì lè jẹ ẹrú mùsùlùmí yẹn ó lè jẹ ọmọdé ó sì lè jẹ àgbàlagbà mùsùlùmí yẹn ó lè jólówó ó sì lè jẹ aláìní ta ló tún kú tá a ti sọ ta ló tún kú tá a ti sọ náà náà sọ wọn ní kẹ́ máa rìpíìtì ẹ̀ tẹ́ bá ní ta ló kú tá sọ síbẹ̀ ṣe máa ń ṣe ń sùkúrù ó túmọ̀ sí pọ̀ concentrate nìyẹn ta ló kú tá sọ. So wọ́n pọ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n àsọ tani wèrè sọ àsọ naam àà eléyìí ṣé eléyìí wá nítumọ̀ naam hmm? àti sọ pé àgbàlagbà àbọ̀mọdé ẹ̀dàkùn ẹ̀já gbọ́nú. anabi sallallahu alayhi wa sallam ó ṣe lọ́ràn yẹn lórí mùsùlùmí ìdẹ́n wọ́n fi jíjọ́ràn yẹn rẹ̀ kọ́ sára alìsílám lópin ìgbà tí ẹni tá a yọ fún bá ti jẹ́ mùsùlùmí tẹ́ni tí ọ̀yọ́ bá ti jẹ́ mùsùlùmí ó ti jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ torí pé kìí sọ̀ràn yẹn lórí káfìrì kìí sọ̀ràn yẹn lórí káfìrì eléyìí túmọ̀ sí pé zaka ni wọ́n pè ṣùgbọ́n kò ní í ṣe pẹ̀lú níní owó kò ní í ṣe pẹ̀lú níní owó kí á láfi yọ nígbà tí ò ní í ṣe pẹ̀lú ká wọ́n ló ní í ṣe pẹ̀lú pé oúnjẹ tí mo nílé sí ní tèmi bùkátà oúnjẹ tí mo nílé láti jẹ ó lé sí ní tí mo ń bùkátà tó bá ti wá lé sí ní tí mo ń bùkátà débi pé a lè yọ ìtọ́jọ́ràn àyàn nínú rẹ̀ tẹ́bi ò pa mí níjọ́ ọdún ni ò ṣe pé ní ó lé sí tí mo ń bùkátà lóṣù kan rárá ó lé sí tí mo ń bùkátà mọ iye oúnjẹ tó lè jẹ lọ́jọ́ ọdún oúnjẹ tó wá nílé ọwọ́ àpọ̀jù tó lè jẹ lọ́jọ́ ọdún lọ ètò léyìn àwọn àwọn sọpọ tó ń tọ́lọ̀ ní kíkálukú ní zakatul wàá yọ zakatul fitr ìyẹn ni pé kò ní í ṣe pẹ̀lú owó àmọ́ ní í ṣe pẹ̀lú pé oúnjẹ tí mo ní lé ó lé sí tí mo nílò nínú rẹ̀ lọ́jọ́ ọdún nítorí pé zakatul fitr ó ní í ṣe pẹ̀lú pé ká tún ṣe sábàbí tí aláìní ò ní fi máa tẹ́wọ́ sẹ́nì kankan ní ọjọ́ ọdún ó ní í ṣe pẹ̀lú ọjọ́ ọdún ìgbà tẹ́mi ti ní tó lé sí tí mo ń bùkátà lọ́jọ́ ọdún kẹ́nìkan nínú àwọn mùsùlùmí náà kọ́mọ́ wa jẹ́ pé wọ́n máa wojú ẹnìkan lọ́jọ́ ọdún ah islam yìí ti da pọ̀jù wàláhì kíkọ́ mẹ́jẹ̀ kébé mi ṣe rí jẹ́ mi torí jẹ́ máa fi kálukú lẹ̀ tí ò sí zakatul sí ẹni tẹ́bi ń pa kókè ń tẹ́ máa wí nù so ṣùgbọ́n ti ní tó lé màá yọ zakatul fitr tó rọ́pọ̀ nínú àwọn mùsùlùmí tí ń bẹ tó ṣe pé wọn ò ní tí ti ẹ̀jẹ̀ lọ́jọ́ ọdún yẹn lànàbí sọ pé aghanuhum ani su'ali yawma idhin ẹ̀rọ wọn lọ́rọ̀ kí wọ́n má jẹ́ tí ó tọrọ tí ó ṣàgbé tọrọ nje lọjọ ọdún ọgọ wa káwá pé mùsùlùmí kan tún ṣe bàbí àlà pé <coughs> ò sẹ́mi kéré èdè ńlá ti ń ṣe bára yorùbá máa wí sẹ́mi túmọ̀ rẹ̀ bọ́lá febi pẹ̀yìn náà ó ti febi pèmí náà àmọ́ kò ní febi pẹ̀yìn náà gbogbo àwọn èdè burúkú fọ̀tọ́ sí mùsùlùmí ọlọ́run ṣe lọ́rùn àyàn lórí mùsùlùmí aha èmi ní ìsìn ní mo nílé. máa yọ ó sì tó iye tí wọ́n máa yọ. ok irú àwọn ọmọ kéékèèké yìí ń kí ló ń ní tẹ́lẹ̀ náà kò ní nǹkan kan sèyàn ni pé n tó o ní ìwọ tó ọjà lámòjútó rẹ̀ ó lé sí ti wọ́n bùkátà ó sì lé sí ti gbogbo àwọn ẹni tó ń bọ́ bùkátà á jẹ́ pé àlékún rẹ̀ yẹn ń kọ́ ló fi yọ zakatul fitr fúnra rẹ̀ ló sì tún fi yọ fún gbogbo àwọn ẹni tó wà lábẹ́ rẹ̀. wa ala man yamunuhu yóò sì tún yọ fún gbogbo ẹni tí ń tọ́ gbogbo ẹni tó ń bọ́ tẹ̀mùwéyìn lédè lárúbáwá òun náà ni provision àwọn ẹni tó ń provide fún gbogbo àwọn tó ń provide fún náà ó tún ṣe kí ni wàá yọ fún wa min saghirin wa kabir. yálà ọmọdé ni àbí àgbàlagbà lẹ́kẹ́rin wọ ńsá ìyẹn ni gbọ́dọ̀ ràn yàn lórí ọmọdé àbágbà ọkùnrin àbóbìnrin hurrin wa abd ọmọlúwàbí àti ẹrú gbogbo wọn ni zakatul fitr jẹ́ ọ̀ràn yàn lé lórí o torí pé nǹkan kan so gbogbo wọn pọ̀ ó náà ní alislam kí wọ́n aláàmà yọ sa'an min tamr múdù mẹ́rin sa'u arba'atu amdadin bi muddi nabi sallallahu alayhi wa sallam múdù mẹ́rin ni ní múdù tó jẹ́ ta anabi wa muhammad sallallahu alayhi wa sallam múdù anabi wa sallallahu alayhi wa sallam sì ni ẹ̀kún ọwọ́ méjèèjì tá a so pọ̀ tá pẹrẹsẹ. So ọwọ́ méjì tí ò tóbi jù tí ó sì kéré jù òní wọ́n ń pè ní mọ̀dọ̀nẹ́bì so ẹ̀kún ọ̀rẹ́ báwọn lẹ́ẹ̀mẹ́rin ni wọ́n ń pè ní sáà ńlọ́jọ́ràn ẹ̀ lórí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ìsìn máa nǹkan ṣe gbọ́ yé tó ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn lórí tẹlifíṣàn kékeré tó nímà kò gbọ́dọ̀ síwájú sọ̀rọ̀ ẹ̀sìn torí tó bá ti síwájú sọ̀rọ̀ ẹ̀sìn tó bá sí àwọn èèyàn lọ́nà kí rọrùn fún gbogbo èèyàn láti sọ pé mo ti sìn ín lọ́nà ńgbà kan o àbí òye yín ẹ forí jì mí àlàyé òdodo ni wọ́n wá sórí tẹlifíṣàn wọ́n á sí báyìí ntọ́jọ́ràn lórí èèyàn kọ̀ọ̀kan one two three four a'udhu billah ọlọ́nlọ́ mọ èèyàn tó gbọ́ tí wọn ò sì ní láǹfààní àti gbọ́ correction nígbà tó bá yé tó ẹ̀ mọ̀ ká pàtì yẹn lé bá pàtì sọ̀rọ̀ yéé sì ṣe gbogbo program wọn fi tẹlifíṣàn àtẹlifóònù lẹ́pẹ́ lè pe ẹni tí ń sọ̀rọ̀ àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bí ẹnìkan náà tó lọ sórí tẹlifíṣàn àbí rédíò rédíò wọn á ní ẹ dákun bí èèlò gan lèèyàn máa ní téèyàn máa fi yọ zakanis ló bá pe nọ́mbà kan nọ́mbà yẹn wà strange gan àwọn èèyàn bá da tẹlifóònù bò ọlọ́run ní tẹlifóònù ọ̀wọ́ àánú eléyìí wọ́n bá dáàbò pé ah níta ẹ̀ máa wí ìsọkúsọ ni ó ní ọ̀dà kí nọ́mbà wo lẹ́yìn rò sí <laughs> ẹ dákun ẹ wo ìsí àlòmọ̀ lọ́nà nítorí wọn ìgbà tí èmi kúkú ẹ ẹ dákun ẹ wo yàní ogunlọ́gọ̀ ẹrú ọlọ́run tí tátẹ́gùn gbé ọ̀rọ̀ yẹn lọ bá ìdí inú tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ní sùúrù nù gbèsè ayé wa sùúrù àti lè kọ́ ẹ̀kọ́ kó tó di pa àmọ́ pé à ń sọ nǹkan kan fẹ́nìkan because ẹni tí èèyàn bá ti lè sọ ohun tí ò ṣe déédéé fún kì ṣe gbogbo ẹni tó gbà lọ ló máa ń gbá bọ̀ ẹ̀sìn ọlọ́run sì lélẹ́yìí ìfarabalẹ̀ sì dọ́wọ́ ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ máa kánjú ìkánjú yìí máa jẹ́ kéèyàn lásìgbọ́ ìwà máa ń rìsọ́ọ̀tì sí àsìwí kọ́lọ́run dákun kọ́ sànù wa sọmúdùnú tó bá ṣe é ṣe tó bá lè rárú ìtàn máa tà ní mẹ́kà wáyìn láti ṣe é ní dédé múdù ẹ pé náà lẹ́kàn máa fi wọn eléyìí sọ ma pé wàkàfà allahul mu'minina al-qital so tábà wa lè jẹ́ pé gbogbo aná la lélẹ̀ yẹn àwọn kọ́pù oníke kan wà tó ṣe déédéé rẹ̀ gángan dáké déédéé ọwọ́ rẹ̀ ọwọ́ tọ́já bọ́ọ́dí tó bá bù sí tí wàá rọra yọ ohun bù sí sínú rẹ̀ ẹ̀rí yóò sì rẹ́gì kọ́dọ̀ kọjá kápá bẹ̀ wọ́n pé bá ní sí kọ́ mọ́ àwa ti láwọn kọ́pù kan bẹ́ẹ̀ mo rò pé yé wa eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ mi. tẹ́bá ṣàkíyèsí wọ́n ní sọ́ọ́án mẹ́ntẹ́mùr ẹ bá ní di eléyìí mú o múdù mẹ́rin múdù mẹ́rin kínú mọ fẹ́ kẹ́ kó kọ rẹ ni múdù mẹ́rin ẹ́ la àwọn kan sọ pé ẹ sọ á ní ìsìn tẹ́ tẹ́ bá ti jáde lẹ́mọ̀ fọ́nbù ẹ́n dẹ́bí inú dẹ́bí inú àbí làbí idù ok alhamdulilah mudu mẹ́rin dẹ́bí inú awusọ amin sha'ir àbí mudu mẹ́rin sha'ir àlètúmọ̀ rẹ̀ lọ́ka bàbà kì í sọ̀ka bàbà ló ń jẹ́ sha'ir sha'ir yẹn ò sí láwùjọ tiwa ń ó máa ń dàbí. bẹ́ẹ̀ ṣe rí ráìsì tó rí yẹn àmọ́ ẹ máa ń gùn jùlọ yóò wá dàbí ìgbà tó níyẹ̀ ó máa ń green yóò green abẹ́ ti ríru rẹ̀ ń bí torí ẹ̀ kò ló kọ́ kọ́là láwùsá báyìí dọ̀sùn náà ló kọ́ láwùsá náà torí pé àwọn ọ̀mọ́ láwùjọ yìí àwọn afá yorùbá máa ń túmọ̀ rẹ̀ pé ọkà bàbà kí ẹ sì ló ń jẹ́ ọkà bàbà so ọkà bàbà kí ló ń jẹ́. dhura lọ́njẹ bàgbàdo náà ṣe ń jẹ́ dhura eléyàn ni tọ́ awusọ́ọ̀án min aqit àbí múdù mẹ́rin wàrà gbígbẹ múdù mẹ́rin wàrà gbígbẹ síbẹ̀yìn mọ̀ pé milk ó pọ́rísì méjì ọ̀kan wà tó ṣe kó máa ń somi sòrò. So ọ̀gá sì wà tó máa ń kì èyí tó máa ń kì yẹn wọ́n máa ó ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe tí ó tún gbẹ tí ó gbẹ tí ó dàbí kulikuli tó bá ti gbẹ tó di kulikuli ni wọ́n ń pè ní kíni apẹ́p oúnjẹ ni lọ́dọ̀ àwọn lárúbáwá tó bá ti gbẹ wọ́n máa dà sẹ́nu bí wàá ti yàn jẹ èèyàn ń jẹ kulikuli wọ́n máa mú mi sí i múdù mẹ́rin akid amin zabib àbí múdù mẹ́rin zabib zabib ní inabu tó ti gbẹ. tọ́ nǹkan oríṣi mélòó wọn sọ àyùn nísìnyí nǹkan mẹ́rin ẹ̀dínmú o ẹgbàá wa tún wá awùsọ min daqiq àbí múdù mẹ́rin àbí múdù mẹ́rin tí èlùbọ́ múdù mẹ́rin tí èlùbọ́ wọ̀rúwì ànhu ní sọ́sọ́ àìmínbọ́r wọ́n sì gba ìgbà wá mi wá o wípé múdù méjì bọ́r bọ́r ní tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ní kíni alqamh alkama ó dorí sí nǹkan mélòó báyìí mẹ́fà. ṣùgbọ́n ntọ́ dájú onípe Umar radiyallahu anhu òun ló ní ká máa dípò tá a zẹ̀ máa wá múdù mẹ́rin múdù méjì náà ti tó ntọ́ dájú nù kéésà anábì sallallahu alaihi wasallam ló sọ pé a lè lo múdù méjì dípò mẹ́rin láti ṣe máa ń pé ìyànjú ìyẹn tó bá dájú pé Umar ló bá sọ bẹ́ẹ̀ kò lè ṣiṣẹ́ o. nítorí pé kò sáyè láti máa gbìyànjú nígbà tẹ́rì wà ńlẹ̀ ò torí lajtihada ma'an nas nígbà tẹ́rì wà lọ́dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kò sáyè fún ọ láti gbìyànjú kó orí mú ni má wulẹ̀ kíráàkì eléyìí ń jẹ́ báwọn. وفي الصحيحين أن معاوية هو الذي قوم ذلك وأن معاوية ń lọ fi wọ́n wéra wọn àìléyìí wà nù fíkì ọ wà general torí pé tó máa ń sọ̀rọ̀ kafarat wọ́n sọ pé ẹ̀sán múdù mẹ́rin àmọ́ tó bá jẹ́ pálkámà ní kọ́ múdù méjì torí pé àwọn wò pálkámà rich ó sì wọ́n ju gbogbo àwọn nǹkan yòókù yẹn lọ so wíwọ́n àti rírí chikola nábì wò sọ́à náà ni. wọ́n sì gba àwọn ẹgbàá ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé òun lọ sọ ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹgbàá ọ̀rọ̀ yẹn wọ́n fẹsẹ̀ rinlẹ̀ wọ́n jẹ́ mursala omi musnada omi látọ̀dọ̀ anabi ló ti wá ṣùgbọ́n yuqawwi ba'daha ba'da apá kan nínú rẹ̀ ọmọ fún kan lágbára so ndọ́nfẹ́fẹ́ àyọ̀ fún wa bí ni pé tá a bá yọ múdù méjì dípò mẹ́rin tá a bá wò pẹ̀lú àwọn àdéhìsì yìí ọ̀dà àwọn àdéhìsì kan dájú pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan kò dájú tàfi tá a bá kó pọ̀ mo rò kẹ́ tá a bá kó pọ̀ lẹ́ ló ní apá kan fún kan lágbára tó náà lọ́ọ́ ayẹ ká dìbò fún ni àbí ìtọ́ ẹ̀pọ̀ ti dá dúró fúnra rẹ̀ torí rẹ̀ múdù mẹ́rin ni kò sọ̀rọ̀ wọ́n mú àwọn àdìsí yẹn wá lọ́kọ̀ọ̀kan wọ́n sì sọ bó ti ṣe jẹ́ ìwé ìtọ́ dọ́gba jù ní pé múdù mẹ́rin múdù mẹ́rin torí káwọn àdìsí tó mú àwọn wá la shakka fiha tọ́ lẹ́yìn eléyìí tẹ́ bá wo oríṣi àwọn nǹkan tá a ní ká ṣàkíyèsí yẹn oríṣi nǹkan mélòó ni wọ́n dárúkọ ok èwo ló ṣẹ́kù bọ́lọ̀ ti ṣe dáa nínú àwọn nǹkan wọ̀nyẹn wọ́n sọ tamuru wọ́n sọ sha'ir wọ́n sọ aqit wọ́n sọ zabib wọ́n tún dárúkọ daqiq wọ́n tún dárúkọ bur èwo ló ṣẹ́kù lórí bọ́ọ̀lù ti ṣe dáa ṣé tamuru ṣẹ́kù bọ́ọ̀lù ti ṣe dáa rárá o kò ṣẹ́kù bọ́ọ̀lù ti ṣe dáa torí ńgbà tí wọ́n sa àbí wọ́n pàtì lórí igi lọ́gbẹ ló tamuru torí pé tẹ́lẹ̀ kó di tamuru oúnjẹ rútọ̀bù sọ̀ngbà tó gbẹ bọ́yẹ ti kàdá lẹ̀ ẹ wá ń sa lọ́gbẹ lódi tamuru ẹ fi sílẹ̀ lórí igi lọ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ lódi kíni tamuru kò sẹ́kù bó ṣe wà ṣàìr òun sẹ́kù bó ti ṣe wà akit kò sẹ́kù bó ti ṣe wà ó di nǹkan mélòó ó di nǹkan méjì torí pé mílìkì lélẹ́yìí báyìí yúgọ̀t wọ́n á tún ẹ mọ̀ pé process tí yúgọ̀t tí ó gbà kó tó di pọ̀ gbẹ ó dàbí kulikuli yọ pọ̀ òní wọn ń pè ní akl zabib ńkọ́ kọ̀sẹ́kù bó ti ṣe wà torí pé kí ló jẹ́ tẹ́lẹ̀ inab ìgbà tí wọ́n ń sa sa sa sa sa sa tó gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ni ló di zabib ọ̀dà dàkíkù ńkọ́ èlùbọ́ gàrí ṣé èso kan wà lórí igi tí ń jẹ́ lùbọ̀ àbí gàrí ọ̀kẹ́ ó di nǹkan mélòó báwọn mẹ́rin so bur ti ṣe kọ́mẹ̀ sọ́sẹ́kù bọ́lá ti ṣe dáa bí ọ̀sẹ́kù. So, ọ̀sẹ̀kù nǹkan mélòó nù nǹkan mélòó ni ọ̀sẹ̀kù bọ́lá ti ṣe dá ń bẹ̀ nǹkan mẹ́rin àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ so léyìí tó ṣe é pé èèyàn lè máa ṣàkíyèsí rẹ̀ àwọn nǹkan tó wà ń gbọ́ oríṣiríṣi àǹfààtà wa ayé ìsìn ní nàìjíríà gbé sọ ẹ wà ṣàkíyèsí wọn àwọn kan sọ yìí pé ẹ lè yọ èlùbọ́ ní zakatul fitr bẹ́ẹ̀ gbọ́ rí sọ pé ẹ lè yọ gàárì abẹ́yẹn ọ̀gbọ́n rí wọ́n sọ yìí pé torí pé gbogbo oúnjẹ tó máa process kó tó di ń tọ́ dà ẹ̀ lè yọ ní zakatul fitr ṣé bẹ́ẹ̀ ni sọ nínú nǹkan mẹ́fà nísìnyí mélòó ló gba processing tó ń bọ̀ ni wọ́n ti wá rí fíkìú tiẹ̀ nítorí ẹ kéèyàn ṣọ́ra láti máa ṣe àwọn èèyàn lọ́nà ṣàǹgẹ́ni jẹ́jẹ́jẹ́jẹ́ mi ti ra gàrí mo ti gbé fáwọn ẹrù ọlọ́ọ̀ wọn kàn lọ gbọ́rù fàtáwà ni sẹ́wọ̀n pé ọmọ kò sì ṣe dá padà mọ́ kí n jẹ́ fi ra àgbàdo fún wọn o àkóbá burúkú wala taqfu ma laysa laka bihi ilm gbóńtà bá ti mà nípa rẹ̀ ká máa gbẹnu lọ lẹ́yìn náà ẹ̀sìn lélẹ́yìí ọ̀ mà nípa rẹ̀ ọ̀ máa gbẹnu lọ ni wọ́n kàn ló pé láyè tó wà nílùú yín gbogbo ẹ̀ wọn ò ní àìdíà ìwọ sì máa láìdíà sí àìdíà wa là ń lò ní. so ńgbà tí yẹn gbọ́rọ̀ yìí wọ́n yà yẹn lẹ́nu ah, àwọn àdìsí tó wá gbogbo tí wọ́n dá kọ́ ń bẹ̀ ni kọ́dà dẹ́kík òun tó jẹ́ tuntun sẹ́mi lónìí torí kí nǹkan márùn mọ̀ mọ̀ pé wà nù gbogbo àdìsí yẹn kò sí dẹ́kík ń bẹ̀ so àṣírí pé mẹ́ta nínú àwọn nǹkan wọ̀nyẹn wọ́n gba processing ọ̀nà wo lọ́wọ́ fẹ́ sọ pé gbogbo tó bá ti gba processing tó bá ti tó bá ti tó bá ti gbé gbọ̀nà míì kó tó di nǹkan míì wípé àlè yọ̀ ń zàkà ambulance ti rélé yìí nítorí tọ́lọ́ ntẹ́kẹ̀ máa kó báwọn èèyàn. ṣùgbọ́n kí lẹ ṣàkíyèsí náà nínú nǹkan mẹ́fẹ́ fà yẹn kí lẹ tún ṣàkíyèsí. sówó ń bẹ́ nu àbóúnjẹ náà gbogbo ẹ̀. Ah. ṣé àwọn èèyàn láyé ànábì sallallahu alaihi oúnjẹ wọn ní ìdìjọ owó lọ ni àbówó wọn ní ìdìjọ oúnjẹ lọ. naam ní gbogbo ẹ ẹ gbọ́ nǹkan ní gbogbo ìgbà ní gbogbo àyè láyé owó làwọn èèyàn ní ìdìjọ oúnjẹ lọ ní sórí tébù tó ẹran lórí á sọ pé láàrin kẹjọ kò kẹjẹ àti kẹgbà bọ́ńdù yìí kí ló ṣe. jazakumullahu khairan lóòótọ́ ọgbà bọ́ndù ó tún máa wọ ẹ̀yìn pé ẹ̀jẹ̀ ẹ̀tẹ́ bá jẹ́ amú méjèèjì papọ̀ kò burú. ní gbogbo ògbà ní gbogbo ààyè ọmọ èèyàn àti tí ì bá ṣèyàn ó fún owó lọ́lá lórí gbogbo nǹkan mi. ẹni tẹ́bi ń pa tó fẹ́ kú tí wọ́n fi oúnjẹ àtowó lọ pé ẹ mú kanu méjèèjì ẹ dákun kí ni ó mú lójú pọ́wọ́ ò ní tó ń jẹ o àbẹ̀wò ni kéènì èèlò wọn fi ṣe é ń ṣe jù bẹ́ẹ̀ lọ́ngbà mo bá délé bọ́lọ̀ ń ṣe dọ́mi èèyàn nu wa tuhibbuna al-mala aywa kò sí gbogbo alọ́báwí òkè sẹ́nìkan o gbogbo aláfẹ́ràn owó so ṣùgbọ́n pé a máa rọra fi límìtì sí jura wa lọ ok tó bá yẹ pé àwọn èèyàn owó náà làwọn náà fẹ́ jù <coughs> láti gbogbo ayé ìgbà wọn kí ló dé tí wọ́n fi wá sọ pé oúnjẹ ni kẹ́ ẹ fún aláìní nítorí pé òfin lélẹ́yìí òfin ni ẹ̀sìn ni nítorí wọn ní ká ṣe náà láṣẹ yìí ti pé a lọ gbé bọ́pọlọ wa torí pé tẹ́yìn bá wò nù sẹ̀ríà yìí ẹ̀yin náà rí nǹkan púpọ̀ tá à ń ṣe tó ti kí tó bá pọ̀ pọ̀ lọ wọ́n bá ní ká fi wo ní àníṣe bá ń ṣe ṣe sẹ́yìn ò tí gẹ̀ẹ́tì kankan bẹ́ẹ̀ rí tó bá ṣe pé ọpọlọ wọn bá ní ká máa wò àníṣe bá ń ṣe ṣe kẹ́ẹ́bí kí ni fífọwọ́ pa ìbọ̀sẹ̀ ṣe òkè ló yẹ ká fọwọ́ pa ni àbísàlẹ̀ bó la ń fi ń tẹ̀lẹ̀ kí ló dé tẹ̀ wọ́n á fọwọ́ pòkè sẹ́yìn kẹ́ntì máa ń wò yín tó wọ́n ṣe mùsùlùmí tó wọ́n kẹ́ à àwọn kìíní ìkọ̀dájú kó rí wọn pé o ibi tó fi ń tẹ̀lẹ̀ ọ̀fọ́ kà ibi tó wá wà lókè tí nǹkan kan ò yí ní ń fọwọ́ pa sẹ́yìn kẹ́ntì wọn máa wò nu sàmúgbà tó kékeré sọpọlọ wọn fi ń sẹ̀sìn bófin ti ṣe wá ni wọ́n fi ń sẹ̀sìn kí ni nǹkan mìíràn tún mọ̀ náà eléyẹn kí ló dé tá a fọ lẹ́ẹ̀mejì bóyá ti fọ lẹ́ẹ̀kan ti mọ́ wọ́n ti lẹ́ẹ̀mejì lọ́gbọ́dọ̀ jẹ́ ókè tí o bá mọ́ lẹ́ẹ̀mejì ńkọ́ sẹ́wọ̀n ká mọ̀ fọpọlọ gbé pé tí o bá mọ́ ńkọ́ ọmọ kọ̀ mọ́ tó bá fọ lẹ́ẹ̀mejì lọ́nà tán o gbé ìgbà ọ̀kánu rẹ̀ pẹ̀lú èpẹ̀ ó tó bá wọn kí ni nǹkan mìíràn tún rò náà alùkùsùlù ní ìsìn ọba ìyàwó rẹ̀ lò so abẹ́yìn wọnú ara wọn wọ́n ní kó lọ wẹ̀ eh, láti ewo ewo ewo gan-an níbi tó ti ṣe nǹkan ewo wọn ni ọmọ wẹ̀ sẹ́mi pé tẹ́ bá dáhùn èèyàn dápọ̀lọ́ wọn iná lọ̀pọ̀lọpọ̀ fi ń gbé jánábà káláyé nìsín tọ́lá àwọn wò pé káwọn lọ tábà ni abẹ́yìn ọ̀gẹ́tì ẹ̀ táwọn àti tábà kò sí nǹkan kan darí lọ sí sọ́láàtì bẹ́ẹ̀ náà nì kí ló ń sálò àlá sí ó só ń tó àlò àlá sí áá ṣé èyí tó fi fọwọ́ rẹ tẹ́lẹ̀ ló kú ọmọ ẹni àbí èyí tó fi bọ́jú rẹ láàkà ìkọ bẹ́ẹ̀ sì ṣe wínu nígbà tó tún wá ń tún àlọ́ àlá ṣeun bóyá gbẹ lọ́ọ̀yà àbí tọ̀ lọ́ọ̀yà wọn ò tún sọ pé nínú àlọ́ àlá ẹ̀ tún fọbẹ̀ àbí sólo tiẹ̀ sún lásán wọn ò tún ní ọtá bà fún sótọ́ bá lọ́ àlá rẹ jẹ́ fẹ́ràn pé gbogbo nǹkan ọ̀tayọ̀ làákà ẹ̀ so bẹ́ẹ̀ náà lélẹ́yìí náà rí màdàmá ti sọ pé nǹkan tẹ́ ẹ ṣe nù so al-illatu at-ta'abbud wọ́n ní ẹ̀fi sin lọ́n nítorí sì ní ẹ̀fi sin lọ́n kò á sáyè fún kọlọ gbọ́pọlọ kan wá ọ̀sọ̀ pé wúlò àwọn èèyàn bùkátà darí a ok ọ̀fẹ́ ṣe istidraku ala nabi ọ̀fẹ́ ṣàtúnṣe ànábì nù torí bẹ́ẹ̀ náà ni ó yẹ pé sàlẹ̀ kúfù ni ó àmọ́ fọwọ́ pa ó yẹ pé tíjáná bàbá mu ọwọ́ òní máa wẹ̀ máa fa ọyọ kọ́ ẹ pé tó ọba so àbùrọ̀tún àlò àláṣe ibi tí so ti jáde ní àfọ̀ àyè sì ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ní bíbá yìí so ó ní àwọn làákàyè ó ní limit nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ó sọ pé kẹ́ ẹ mọ́sálà ìlú làákàyè àmọ́ kò sọ pé kẹ́ ẹ tú làákàyè sílẹ̀ kọ́kàn máa ṣe ń tọ́ bá wù. ni wọ́n ti sọ pé àpèjúwe làákàyè pẹ̀lú ṣẹ̀ríà ọ̀dà gẹ́gẹ́ bí nínú ṣẹ̀ríà Islam ni o ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹyinjú ni pẹ̀lú òye òrùn ẹyinjú tó bá gbádùn tí ń ṣiṣẹ́ ńṣe nìríran rẹ̀ ọ̀ma níbi tó yé bá wà ibi tí ò sóye tó ti pójú ọ̀fọ́ nínú yàrá tá à ń gbé lójoojúmọ́ kò ní yanilẹ́nu pàǹkọ̀sẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni inú yàrá tó ń wọ̀ tó yẹ pé bọ́n máa ti ń bọ̀ ọmọ ibi tó gbẹ́sẹ̀ sí ọmọ ibi tó kó nǹkan sí tó ti lè fẹsẹ̀ gbá nǹkan tó máa múná lọ pínrín nìsín ó lè jẹ́ kó ju wíńdò ló fẹ́ gbà jáde tó mọ̀ àbí máa bá ògiri dì mú pé á ọwọ́ dà sọ pé tójú ọba fọ́ ẹsẹ̀ sínà tójú ọba fọ́ tóyè ò sí lọ tóyè bá ń bẹ lójúmọ́ rí ẹnu káwọn scientist kan tó tún gẹ́tì eléyìí ọpẹ́ tọ̀rọ̀ àwọn rò pójú ló máa ríran àtọ́jú ní nǹkan tí máa tí máa jọ́jú ó ríran tí máa jáde kó tó di kó gẹ́tì pé òye tí ọba sóye ojú ò lè ṣiṣẹ́ so gbogbo orú eléyìí ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ jẹ́ pé tó fi nǹkan bá wà nù ṣẹ̀rẹ́ àkọsáyè láti máa lo ọpọlọ kan ká máa tanra ẹni jẹ ìwọ ti kọ́kọ́ sí nànà má sí ẹlòmíì lọ́nà torí gbogbo ẹni tí ń wò ó pé ẹ níta gbọ́dọ̀ ṣe nìyẹn nítorí wọn wà fẹ́ ṣe ni pé máa wá kúnra gbogbo ẹni tó bá ti rí tí ń píríkì tí ọ̀dà òun ti kọ́kọ́ sí nànà òun wá níṣẹ́ mọ́ lónìí kan ìwọ náà ò rí pé sọ àwọn sọ pé ńgbà tó ti jẹ́ pé owó láláì ní nídìí jù àwọn ká fún wọn lówó ọ̀rọ̀ yẹn ò ṣe déédéé torí Abu Hanifa la pé imam kìí ṣe rasul sá olùmọ̀ńlá ni ṣùgbọ́n kìí ṣe ànábì àti rọrọ imam Malik rahimahullah tóní kullun yu'khadhu min qawlihi wa yurad illa sahibu hadha al-qabr gbogbo èèyàn la lè rí mú nínú ọ̀rọ̀ rẹ̀ níta lè lò gbogbo wọn náà láti rí àwàdànù nínú ọ̀rọ̀ wọn àyàfi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ anáwó sí sàárè rẹ̀ àfẹntí bẹnu sàárè yìí torí ẹ zakatul fitr kí láàmú ayọ fún oúnjẹ ni o ṣùgbọ́n gbogbo oúnjẹ tí wọ́n sọ ń bí ẹ̀rì kó oúnjẹ táwọn mọ̀ ni oúnjẹ tí wọ́n mọ̀ ni kò sóúnjẹ kan nínú oúnjẹ tí wọ́n sọ ń bí tí ò jẹ́ pé ń bẹ láwùjọ tiwọn tó bẹ́ẹ̀ náà làwa náà oúnjẹ tá mọ̀ oúnjẹ tó common láwùjọ wa iná láàfin ni tá a fẹ́ fún ní zakatul fitr sẹ́mi kankan tí ń jẹ́ couscous naam naam àbílà èwo ni èwo ni ń bẹ̀ ṣé naam ni àbílà torí gbogbo makarijọ lóró fi hàn àgbọ̀ ah, naam bó la ti rí rí. tó hmm. kúskúsù yẹn oúnjẹ àwọn Mauritania nìyẹn nítawọn Morocco oúnjẹ àwọn Mẹdúgùrì náà ni àwọn Mẹdúgùrì àwọn wọn bá lọ púpọ̀ ẹ̀mọ̀ kọ́ náà wà nù àwọn Arab so nínú oúnjẹ tiwọn náà kó wá fún Yorùbá ń bí gbogbo rí nǹkan wá fún mi ní zakatul o. sẹ́wọ̀n kíkò ní ṣe jẹ fún aláìní kò ní ṣe jẹ fún aláìní so bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé bóyá èlùbọ́lọ́ lọ gbé fún yíbò yíbò tí ò délẹ̀ yorùbá rí kí ló ti fẹ́ ṣe mo pé yé wa kí ló ti fẹ́ ṣe so kálukú pẹ̀lú oúnjẹ tó bá kọ́mọ̀ láwùjọ wọn nínú ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni kó máa yọ zakatul fitr qabla salatil eid èyí nítorí pé tá a bá yọ bá dà salatil eid kò ní bá o kò ní bá àsìkò torí pé ká yọ ṣáájú salatil eid àti pé zakatul fitr ìgbà tí ó máa ń jọ́ràn yẹn náà nígbà tí fitr ti dájú ìgbà wọn fitr dájú nínú àwẹ̀ tí òòrùn bá ti lè wọ̀ níjọ́ tí ọdún jẹ́ pé kò la òórùn wà arósù ìgbà náà zakatul fitr jọra yẹn torí ẹ̀ ló ti jẹ́ pé lánàá anabi sallallahu alayhi wa sallam ó ní kó máa ń yọ ṣáájú kí wọ́n tó ṣe salatul eid ó wà nínú hadith táwọn onísúnánù gbà wá ó ní man addaha qabla as-salah fahiya zakatun ẹni tó bá yọ ṣáájú ká tó ṣe sọlá zakatun lọ́wọ́ ni o. ومن أداها بعد الصلاة ẹni tó bá wá jẹ́ pé lẹ́yìn ìgbà tá a parí sọláàtúl Eid ló tó yọ fahiya sadaqatun minas sadaqat sàrà kan nínú àwọn sàrà. sáwà sọ pé ńgbà tó jẹ́ sàrà kan nínú àwọn sàrà kó tó má yọ yọ yọ o àmọ́ sàrà kan ní nínú àwọn sàrà zakatul fitiri fún ọrù tó o bá san padà sàrà lásán ni o sì tún tó kọ́ ọmọ sàn kọ́ ọmọ sàn kí ló ń wo ọ̀ràn tó fi yọ eléyìí túmọ̀ sí pé tó máa ń pé mọ́ṣáláṣí ní káwọn èèyàn máa kó wa ládùúgbò sẹ́wọ̀n kọ́pọ̀lọpọ̀ ìbáwọn èèyàn ṣe dépò pé ọmọ aláìní tọ́wà ládùúgbò tọ́wà ń lù mọ́ṣáláṣí àwọn sì ní ṣáàlọ́ ẹ̀kọ́ wa àwọn òpin fún àwọn aláìní torí pé bẹ́ẹ̀ náà àwọn jàmáà àti ṣe sọ láti lẹ́yìn imam tí imam rí gbogbo ìgbà tó yẹ pé aláìní ni gbàtà bá gbé wa àwọn sì fi sọwọ́ sí i ó túmọ̀ sí pé àmánà ńlá ni tí wọ́n bá ti gbé wá àwa náà á try láti jẹ́ ká máa bẹ ní ibi tí wọ́n ń gbé wá ọ̀hún títí tí ó fi kù dẹ̀dẹ̀ ká lọ sí eid wọ́n yẹ pé gbogbo ìtàn gbé wá àti fi sọ́wọ́ fẹ́ni tí ń bùkátà rẹ̀ táwa fi lọ àwa ti dìde àwa tún bá gèlè mà ẹ̀yin lẹ́sẹ̀ ra yín o àwọn òpin fáláì ni o àmẹ́yìn lẹ́sẹ̀ kí ni ẹ̀yin lẹ́sẹ̀ ra yín torí àti adúró àti eid lago mẹ́jọ àbọ̀ a sì dúró di ago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti ìṣẹ́jú márùn-ún ni lọ rídì ààrẹ nìkan kan kó gbé wá tá a fi kú ò àwa dé láti rídì lẹ́yìn aago mẹ́sàn-án àwa bá ń lẹ́gẹ̀lẹ́ mọ́ àwọn òpin àmọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa tó bá yẹ pé lẹ́yìn rídì lẹ́ tó gbé dé sadaqatun min as وعن صحيح البخاري مسلم لا تدع عبد الله بن عمر رضي الله عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم بزكاة الفطر أن تؤدى قبل خروج الناس إلى الصلاة anabi sallallahu alaihi wasallam ń pàṣẹ pé kẹ́ yọ zakatul fitri ṣáájú káwọn èèyàn tó jáde lọ sí sọlá kí wọ́n tó jáde lọ sí sọlá láti máa yọ zakatul fitri. ومقتضى هذين الحديثين أنه لا يجوز تأخيرها عن صلاة العيد انت حديث مجيجي توكا سنكي قطوكا إلا لا راو سيقوا صلاة العيد وأنها تفوت بفراغ من الصلاة ó sì ń tọ́ka sí pé tá a bá ti lè parí sọlá zakatul fitri ẹsẹ fitiri máa o tó bá gbígbà náà ló tó yọ tiẹ̀ wa hadha huwa sawab eléyìí lọ́dọ́gba jù. fa innahu la mu'aridin li hadaini alhadithaini wala nasikh torí ara ti sìkàn tó takò méjèèjì kò sì sáà ti sìkàn tó pàdájọ àwọn rẹ̀ wala ijma'un yadfa'u alqawla bihima àṣírí ẹnu kan ti intadisi méjèèjì tọ́ka sí kò tí ẹ̀ lè sí. wa kana shaykhuna yuqawwi dhalika wa yansuruh ó ní olùkọ́ wa shaykhul islam ibn taymiya rahimahullah tó jẹ́ àáfàá fún ibn al-qayyim ó máa ń fún ọ̀rọ̀ tí mo sọ yìí lọ́lá òun ló sì máa ń fún lágbára. wa nadhiruhu ntọ́jọ́ ntọ́jọ́ ìta wíyì pé káyọ̀ zakatul fitr ká lọ sí. Si, kátó ṣe sọlátul Eid ntọ́jọ́ náà ni torí pé ntọ́ bá jọra wọn fi wéra wọn tartibu al-udhiyati ala salatil imam sísọ tí sẹ̀rí àsọ yìí pé ẹni tí ó bá pẹ̀ràn léyà kó rí i pé òun pẹ̀ràn léyà ni lẹ́yìn ìgbà tí ìmáàmù parí sọlátul Eid àdìsí sì wá la ala waqtiha. wọ́n so sọlá sọ̀láàtò lè imam ni wọn ò so mọ́ àkókò sọlá sẹ́mi àyíké zakatul fitiri náà wọn so kátó ṣe sọ̀láàtò lè Eid kìí ṣe pé wọ́n so àkókò ẹ̀hẹ́n dáhùn ni ó ti ẹkún kí dìtàn òsè rẹ̀ kọ pé án tó kí dìtàn án ni ti ẹkún kí dìtàn kọ pé ò tí kì í so wọ́n so mọ́ ṣíṣe nǹkan yẹn gan in practice kìí ṣe pákòkò rẹ̀ wọ́n máa ti ṣe sọ̀láàtì lẹ́yìn zakatu fitr rẹ̀ ti di sọ́dákọ́tún mina sọ́dákọ́t tó máa ti lè ṣe sọ̀láàtì lẹ́yìn ẹran léyà ti tó pa ṣùgbọ́n ẹni tó bá pa ṣáájú ká tó se, sọ̀láàtì lẹ́yìn tí nǹkan wọ aago kí ló ṣe ọ̀pọ̀ ẹran kan tí ẹran kan nú àwọn ẹran kọ́ máa jẹran rẹ̀ ńso àmọ́ tó bá fẹ́ pẹran léyà yóò tún pẹran míì bẹ́ẹ̀ lànàbì sọ fún sàbẹ̀ tó ṣe bẹ́ẹ̀. وأن من ذبح قبل صلاة الإمام لم تكن ذبيحته أضحية بل شاة لحم àti pé ẹni tó bá pẹ ẹran ṣáájú kó tó di pé ìmáàmù ṣe sọlá ẹran tó pọ̀ ní jẹ́léyà yọkẹ̀jẹ̀ ẹran lásán ni. وهذا أيضا هو الصواب في المسألة الأخرى eléyìí náà lọ́dọ́gba níbẹ̀ yẹn. وهذا هدي رسول الله صلى الله عليه وسلم في الموضعين sallallahu alayhi wa sallam láyé méjèèjì tẹ́lẹ̀ bá ṣàkíyèsí mẹ́yìn ẹ̀rí pé táyì máa ń sọ ni pé wọ́n gbọ́dọ̀ pẹran kí lè má imam tó pẹran ntí gbogbo àdéhìí so mọ́ kìí ṣẹran imam torí imam lè má ròó pẹran ṣùgbọ́n kọjá pé nǹkan ṣe ẹran kó tó dijọ́ ọdún sòsáhà sọ pé dìgbà tí lè máa bá tó rówó rẹran míì ní káwọn tó pa tiwa ìmáàmù sì lè rówó rẹran kí nǹkan kan máa ṣe ẹran títí wọn fi mú dé eid ṣùgbọ́n ẹran wá fura pé tẹ bá ti sálámà o orí òun lẹ́fà bọ̀ sí ẹran bá jákùn àìmọye irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ ní eid tẹnu ó sì jagun ẹsẹ bí nǹkan ló ń tirẹ pé ee fáwọn máa ni ẹran bá sá àbárí mú títí tíjọ́ ládùúgbò imam sọ̀rọ̀ pé yé wa kankan nu ṣẹlẹ̀ kwan wọn dáwó rẹran fún imam tí ọba rówó rà àfi báwọn ṣe máa ń ṣe láwùjọ tiwa torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí imam bá ti sọ̀láàtì àsìkò àti pẹ̀ràn ti tó torí ní kò burú. káwọn ẹni tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn nírọ̀ ọdún léyà kọ́ mọ́ sọ fáwọn èèyàn pé tọ́ àti parí sọ́láàtù àsìkò àti pẹ̀ràn ti tó fún gbogbo ẹni tọ́lọ́n bá yọ̀ǹda fún tí ó bá fi pẹ̀ràn èsì pé àti parí sọ́láàtù ìmáàmù sì ti dúnra o sẹ́rọ̀ bẹ̀ wọ́n á gbé ọ̀bẹ sókè tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ rárá o kìí ṣe léyìn ní sẹ̀rí àkọ́ ẹni tí sẹ̀rí àkọ́ àní pété bá ti ṣe sọ́lá èèyàn kẹsàlá yìí fáwọn èèyàn pété bá ti parí sọ́láàtù ní ìsìn o àsìkò àti pẹ̀ràn ti tó ẹni tó bá fẹ́ dúró gbọ́ kútúbà marhaba ẹni tí wọ́n bá fẹ́ dúró gbọ́ marhaba mo rò pé yé wa torí pé lẹ́yìn sẹ́bi kútúbà eid ah kútúbà jumu'a lẹ́yìn náà ìlànà anábì sallallahu alaihi wasallam ni pé nígbà tí wọ́n bá pín zakatul fitr àwọn aláìní ló máa ń fún àwọn masakin àwọn ló máa ń fún. anábì yẹn sì pín fáwọn èèyàn oríṣi mẹ́jọ tó wá nínú zakat pé ká máa fún ní zakat ìyẹn ni pé léyìí yàtọ̀ àwọn mẹsàkì nìkan ló máa ń fún kése bíi zakatu towó zakatu irúgbìn zakatu nǹkan ọ̀sìn zakatu ọjà táǹtà tọ́lọ́mọ bá ní ká pín fún oríṣi ọ̀nà mẹ́jọ eléyìí náà kése dandan kọjá pé gbogbo oríṣi ọ̀nà mẹ́jọ náà lọ wá o torí pé tọ́dọ́gba náà ràn àwọn olùmọ̀ọ́ni pé tó bá pé oríṣi kan náà mẹ́jẹ̀ẹ̀jọ lẹ bá kówó yẹn fún òtítọ́ òtítọ́ ní zakat tọ́ ní bíbáyìí àwọn aláìní ni wọ́n máa fi wáká anabi òsì pa aláṣẹ pé ká máa wá àwọn oríṣi mẹ́jọ nǹka ẹnìkan náà àwọn sàhábà òsì ṣe bẹ́ẹ̀ ẹnìkan náà tó dé lẹ́yìn àwọn sàhábà òsì ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ kan tiẹ̀ wá lọ́dọ̀ àwọn hanabila wọn ní ẹ̀ gbọ́dọ̀ tiẹ̀ fẹ́ lómi ìjọ àwọn masakin lọ. kí wọ́n á anabi muhammed sallallahu alayhi wa sallam nípa zaka nípa sadaka sàrà sàrà ta a máa ń ṣe tọ́jú kí ni lànà anabi sallallahu alaihi wasallam nípa eléyìí tó àti bẹ̀yẹn láti bẹ̀rẹ̀ eléyìí fi hàn wáyé pé zakatul fitr ńṣe la fẹ́ kó jẹ́ ọ̀kan níta máa fi yọ ọ̀kan nínú àwọn oúnjẹ tá à ń jẹ láwùjọ wa ọ̀kan nínú àwọn oúnjẹ tá à ń jẹ láwùjọ wa kì sì ṣe gbogbo oúnjẹ kì ṣe gbogbo oúnjẹ torí pé sùn ò ṣe yọ zakatul fitr ẹ sì fẹ́ràn rẹ̀ sá ó ṣe ń wọ̀n ó ṣe é wọ̀n múdùmúdù kò ṣe é wọ̀n bákan náà bí ẹ̀gẹ́ kọ́ ẹ̀gẹ́ kò ṣe é ṣe kí ni kò ṣe é wọ̀n gbogbo oúnjẹ tí ó ti ṣe é wọ̀n so kò sí bá a ṣe lè fi yọ zakatul fitr àmọ́ tó bá jẹ oúnjẹ tó ṣe é wọ̀n a lè fi yọ zakatul fitr a sì gbọ́dọ̀ rí dájú pé ní táwọn máa fi yọ zakatul fitr ọ jẹ́ oúnjẹ kì í ṣe. owó bákan náà a gbọdọ yọ ní tó kéré sí múdù mẹ́rin fún orí kọ̀ọ̀kan sétíyàwó bá lówó tó ní ọmọ yọnu owó rẹ̀ ni àbọ̀kọ́lọ́ gbọdọ yọ fún ọkọlọ gbọdọ yọ fún kò bá lówó ọmọ tó ti wá lówó tara tiẹ̀ ńkọ́ tí ọmọ jẹ lọ́dún dà bàbá rẹ̀ ọmọ ní ọ̀yọ́ tiẹ̀ fúnra rẹ̀. ọlọ́run ti mú wá fún Babalágun alágun abẹ́rùn zakatul fitr agbọ́dọ̀ fowó yọ àmọ́ yọ láti ìgbà tóòrùn bá ti wọ̀ lọ́jọ́ ọdún kọ́ ọ̀la torí kígbà náà lọ́jọ́ ràn yàn báwo wá lè tá a ti máa yọ kan àbíjọ́ méjì kó tó dijọ́ yẹn wọ́n lápá kan rere máa ṣe ètò kan tí wàá balẹ̀ sí ni pé ọ̀gbọ́dọ̀ yọ kó tó dìgbà náà nítorí pé gbàtọ́ yọ sin kò tí ì jọ́ràn yẹn àsìkò tó jọ́ràn yẹn nígbà tí òòrùn wọ̀ ní ọjọ́ ọdún kọ̀la ìyẹn ni pé òrùjọ ọdún nù ọjọ́ ọdún karọ̀ òrùjọ ọdún nù gbà náà ló ti jọ́ràn yẹn a sì mà nínú òfin ọlọ́run igi gbogbo ọmọ tá a bá bí. ṣáájú kó tó dọ̀ràn àyàn àti nígbà tó di ọ̀ràn àyàn á zakatul fitri yẹn fún wọn ọdún kùjọ méjì ọ̀nkọ̀lọ̀ ọ̀nkọ̀túnla la bí ma á yọ fún àbá àníyọ fún torí pé a bí sí àsìkò tí zakatul fitri jọ̀ràn yẹn àwọn abima lẹ́yìn tá a darí eid sáyẹn zakatul fitiri fún abá níyọ fún torí pé àsìkò tá a bí sí ìjọràn yẹn rẹ ti ṣe kí ni ó ti lọ. ẹnìkan kú lọ́dún kọlá ẹnìkan kú lọ́dún kọlá sáyẹn zakatul fitiri fún abá níyọ àníyọ torí àsìkò jíjọràn yẹn rẹ ńkọ́ kọba láyé ẹnìkan kú.

àti pé ń tọ́ yọ ò tí ì rí yọ o ṣé ọ gbowó rẹ padà ní àbí yóò tún yóò fún aláìní ló ń jẹ káwá ka owó yẹn sí sàrà lásán yóò fún aláìní ló ń jẹ owó yẹn já sí sàrà lásán àwọn làwọn fura pé táwọn bá gbé àgbàdo fún aláìní ó ń bùkátà owó tí ó fi lọ. tí ó fi sọ di túwó tí ó sọ di lùbọ́ tí ó sì ro túwó a sì lè máa sá túwó láì fọbẹ̀ sí kejì rẹ̀ so àwọn wa tún bùn lówó kun tẹ bá bùn lówó kun kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní sọ pé zakatul fitri náà lẹ́ ń yọ oúnjẹ yìí ni zakatul fitri mọ́ wá bùn ọ lówó yìí kò sí tó burú bẹ̀ àwọn kan láwọn fura ikú ńgbà tó ti jẹ́ pé oúnjẹ náà lànà bí ni ká yọ ikú ńgbà tí ayé ti da iye ayé ti di ayé digital ráìsì máa wò èlùbọ́ máa wò ẹ́ sẹmọ́fítà bá wò tó ẹ wo iye tó wo ntẹ́ yọ̀ yẹn jẹ́ kẹlọ́ra bọ́ǹbìtà fún wa ẹ ra mílìkì fún wa ẹ fi mílò kún ìsọkúsọ lásán mo rò pé yé wa èwo lọ́jọ́ ra wọn nu gbogbo ní táwọn sọ pẹ̀lú bọ́ǹfìtà àti mílò àti mílìkì mo rò pé yé wa gbogbo àwọn agbárí rọ̀ kò nítumọ̀ kankan nu sẹ̀ríà yìí ẹ̀hẹ́n gbé zakatul fitiri rẹ fún yàn ìrẹsì ló gbé fún ni àgbàdo ló gbé fún ni kìnnìkan ló gbé fún àbí òye wa ẹ̀hẹ́n ó sì tún wá gbé sàrà míì fún bọ́ǹfìtà ni mílò ní sẹ́mi pé nǹkan míì lélẹ́yìn àmọ́ wà á ń dọ́gbọ́n wà á fẹ́ sí àwọn èèyàn lọ́nà kí ẹ lè ra mílò fún wa ẹ lè ra ìsọkúsọ tí ò nítumà ṣe ókè tó bá yẹ ní zakatul fitr ẹ̀yin ò lẹ́mìí pé ẹ fẹ́ ṣe rere sẹ́lómi láyé yín ni tóbi wá jẹ́ pé tọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe lọ́nà tó gbà wípé kẹ́ ẹ ṣe lẹ́fẹ́ máa divert lẹ́fẹ́ máa yí padà. ẹjá lọ bẹ̀rù ọlọ́run o gbogbo ya sọ tọ́lọ́run gbé ọdìdé ńjọ́ gbẹ̀ndà kìyàmà wípé gbogbo àwọn èèyàn yìí ni wọ́n gbọ́rọ̀ rẹ tó sọ̀sọ́kúsọ tí wọ́n sì nà fatahmilu awuzarahum ila wezirika ó ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn má tiẹ̀ wàhálà èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run torí pé kálukú pẹ̀lú ẹni tó fẹ́ràn rẹ̀ kálukú pẹ̀lú ẹni tí ń wò pé àfi tí bá ti náà ní fáínà. tọ ọ wá ṣì wọ́n lọ́nà tọrọ gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ká máa bẹ̀rù Ọlọ́run gbogbo ń tọ́ba sọ máa rántí pọ́lọ́ gbé ọdìdé ńjọ́ gbé ndà òkè àmà yóò sì bí ọ léèrè kó ṣì àwọn èèyàn lọ́nà a ò fi wọ́n mánà kọ́lọ́ wọn bá kó ṣe dáadáa fún wa láyé kó ṣe dáadáa fún wa lálùkè àmà kó ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe ti ń fẹ́ kó lè wá jìnnà ṣe ti ọ̀fẹ́ ẹni tó tu aleykum salaam nígbà tí ẹ sàlàyé lẹ́kọ̀ọ́ ẹ ní oúnjẹ tí àwa ti mọ̀ pé àwa ti ti dábàá oúnjẹ láyé náà tó ti tẹ̀. tó bá jẹ́ pé oúnjẹ ta lábàá tí lóòótọ́ mo mọ̀ pé èmi àti fámìlì mi o lọ́jọ́ ọdún yìí o láìsí kóńgò kan nìkan wa tí mo wá ní láìsí kóńgò méjì ilé tí mo lọ pé kóńgò kejì yẹn kò tí ì yọ ọmúdùmẹ́rin. ẹ̀ ń tọ́ zaka òjò ẹ̀ lórí èèyàn. ọ̀tàwọn yẹn máa ń sọ pé ṣe bá èèyàn nu ṣe bá èèyàn nu gàdé ìzá ànábì sòtòrí pé ẹ̀ lágbára rẹ̀ ọlọ́run bò sí láńtàbà lágbára bọ̀ wá lọ́rùn ẹ̀yin náà wà ń pọ̀ ẹni tí wọ́n fún zakatul tẹ́yìn bá wá rí gbà lọ́dọ̀ inú ètò mo wá bùkátà láti travel mo sì mọ̀ pé ibi tí mo travel lọ pé ibi eh, ọdún ti kú bí ọ̀túnla mọ̀ pé àwẹ̀ bíi méjì mẹ́ta tó ti kù lẹ́yìn mo wá ibi tí mo travel lọ ní ìmọ̀ yẹn tí mo lè yọ fún bẹ́ẹ̀ mo lè yọ kalẹ̀ ní ìpẹ́tọ̀ ìmáàmù mọ́sálásí tàbí ẹnìkan tó bá di ìjọba yẹn bá mi pé fún tó bá dájú pé lùtà ń lọ àmọ́ bá a ṣe lè indicate aláìní yàtọ̀ sẹ́ni tó ní kò sì ní rọrùn láti lọ́ọ́ máa gbé àwọn èèyàn léèrè pé sọ́ǹfẹ́ àbọ̀ ọ̀fẹ́ kò burú láti fóun sílẹ̀ ńlé pípé tásìkò àti yọ rẹ̀ bá tó o ẹ máa ń gbé fáwọn ẹni tí ń bùkátà náà maaleykum salaam. tó bá ṣẹlẹ̀ pé lọ́jọ́ ìbò oúnjẹ tí èèyàn ní iṣu. ṣé bó ṣe máa ń ṣẹlẹ̀ àwọn ìlú àlàyé tó máa ń wá láìní tí wọ́n gba zakato fitiri ó ṣe wàhálà gan ọmọ ìlúgun ó ṣe wàhálà àlejò gun ó ṣe wàhálà wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ torí rẹ̀ irú rẹ̀ wọ́n máa ń kó wọ́n tún kó ránṣẹ́ sáwọn kọ́ńtìrì mi. nà. tó bá ṣẹlẹ̀ sí oúnjẹ kéèyàn ló lọ́jọ́ lórí iṣu tó ó sì tó yàn jẹ tó ṣùgbọ́n òṣìṣẹ́ ti sọ níta bá ti sọ ẹ̀kọ́ nídìí kan bèrè oníṣu ńlẹ́sẹ̀ṣu lọ́wọ́ ayọ̀ ni ibà ti sọ pé àní yọ sùn. nà. aleykum salaam ṣé tọ̀tọ̀ nàám ẹ lè ṣe kí ni. nígbà mhm. tí sàlàyé eléyàn rí sọláàtúl jùmùà ẹni tó bá kí kóòrùn tó yẹ tàrí kò kí sọláàtúl jùmùà mo rò pé yé wa a ti sàlàyé tá a tún ṣe kútúbà lórí rẹ̀ rí nàám eléyàn mọ́sáàbù àwọn hànábìlà ni hadith tí wọ́n sì dì má tí wọ́n fi ń sọ pé a lè ṣe sọ̀látùl jùmọ̀à kó tó di kó òrùn yẹ tàrí kọ́ tọ́ka sí tí wọ́n fẹ́ àwọn hadith tó fẹ́ sẹ́rìn lẹ́ni but kọ́ tọ́ka sí tí wọ́n fẹ́ a sì sọ́ngbà náà pé ẹja bẹ̀rù ọlọ́run kárí mi pọ̀ nàìjíríà yìí sẹ́wọ̀n kan ṣerú rẹ̀ ń Sókótó rí tí wọ́n lọ ṣe sọ̀látùl jùmọ̀à níbi aago mẹ́sàn-án àárọ̀ bẹ́ẹ̀ ni tọ́ nítorí àìmọ̀kan orí dúdú lásán lásán tó ń tanra wọn jẹ eléyìí jẹ́ bó ṣe jẹ́ àṣedànù aleykum salaam. eléyìí náà wàá túmọ̀ sí kékeré júmọ̀ àwa náà máa pẹ́ lápẹ́jù o torí pé tí sẹ́rí àsọ ni pé tóòrùn bá ti yẹ̀tàrí tá yẹ̀tàrí kí júmọ̀ àmọ́ torí pé àwọn àdìsí tó rú wọn lójú náà nù wọn lánàá bí sallallahu alaihi wasallam ṣe solatul jumu'ah á wàá parí solatul jumu'ah lọ́nà tó ṣe pé òògì àbí àwọn ògiri òní sì ní òjijì. sẹ́mi pé tí òòrùn bá wà látàrí ògì kò ní tì ní òjì tóòrùn bá yé tàrí kí náà máa ṣẹlẹ̀ òjì ó bẹ̀rẹ̀ sí ní bọ̀ ó sí ní bọ̀ sàbí wa sọ pé tànàbí bá parí júmọ́ à á jáde kó nu mọ́sálásí nàtẹ́tẹ́ bàrùlfẹ́yì á máa wá bolòjì wà lára àwọn ògiri ajẹ́ pé àsìkò tó ṣe júmọ́ pẹ̀lú kótóbà pẹ̀lú gbogbo ẹ̀ ajẹ́ pé òrùn ò tíì yẹ tàrí ní táwọn lónù ló fi jẹ́ pé àwọn hanabila nìkan àwọn ní ọ̀rọ̀ wọn ya pati ti gbogbo olùmọ̀ yòókù mẹ́rin pé a lè ṣe sọ̀látùl júmọ̀ àpòrùn tó yẹ tàrí ṣùgbọ́n àwọn ẹ̀rí pípọ̀ wá táwọn sọ ipá nàbí ò ṣe sọ̀látùl júmọ̀ àrí ṣáájú kóòrùn tó yẹ tàrí torí pé àwọn sàhábà tó gbélé ìwá náà ló tún gba àwọn ẹ̀gbà wa mi náà wà kìí sísè anábì lọ sọ pé ẹ ṣe sọláàtù jùmọ̀ àkóòrùn ó tó ṣe kí ni kó tó yẹ tàrí ní sàbẹ gbọ́ yé ni òun náà lọ sọ báyìí òun náà ló tún sọ lọ́nà tó clear so etí ò clear ètò clear ti yanjú rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam. ẹni tó kú mọ́júmọ́ abẹ́ẹ̀ ni màná ẹ̀yọ́ fún torí pásíkò tó kú sí zakato sotiri ti jọ́ràn yẹn. aleykum salaam. الله سعيد نعم o ẹni tó ṣe pé àárẹ̀ náà ló ṣe kú àárẹ̀ yìí náà ni ó ṣe ọlọ́run bá nítorí pé ẹni tí wọ́n bá gbà á òun náà lẹni tó gbádùn lẹ́yìn ìgbà tá a gbà tán tí àwọn ọjọ́ sì wà tó lè fi san àmọ́ tí ò san àbí òye wa faman kana minkum faman kana minkum maridan aw ala safarin fa'iddatun kan ọ̀bẹ́lẹ̀ yìí láyé tó fi gbádùn torí rẹ̀ ìtọ́dọ́gba ni pé wọ́n ní bá a san ọlọ́run ti sàmójúkúrò dọ́là jẹ́ mùsùlùmí ni o sẹ́sì tó ń sin lọ́run yàtọ̀ sí kíkọ́ gbàwẹ̀ ń ṣe sọ́láàt àbí wọ́n ń da àjọ dìgbà tó bá tó gbádùn ẹ̀sọ́ ká gbọ́ ok ṣé orí rẹ̀ ò pé rárá ni kò mọ̀ sán yàtọ̀ sóru àbí kò dọ́mọmọ yàtọ̀ sọ́mọ ẹlòmíì eléyìí ó kú lọ́daràn nìyẹn kò lè rìn because bẹ́ẹ̀ ṣe ń kó bọ́ pọ̀lọpọ̀ tí ń kùnù gbogbo eléyìí ṣe excuse kankan lábẹ́ òfin ọlọ́ kò lè rìn ní kíni lórí ìdùbúlẹ̀ náà yóò ṣe sọ́láàtì ó ń ṣe kò kò ẹni tí bá ń béèrè kọ́ máa so tọ́ torí káwọn ọmọ bá lọ sí down down kẹ́ ẹ rò pé bóyá ó work kọ́ work wọn náà lọ sọ pé sọ láti rẹ kọ dàbí o tún ní tún ṣe tọ wọn ló bí rẹ léèrè naam aleykum salaam níta ń sọ ni pé tí èèbá ṣe sọ láti àwẹ̀ náà ọ̀ràn ni lọ́rùn rẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí gidi ni Ọlọ́run ṣàmójúkúrò fún naam aleykum salaam. ọmọ kékeré tí a ń lò jọ tó bá dówó tí ó yọ ọ̀gá káàdùn nínú owó rẹ̀ kọba àmọ́ ti balaga, tó bá a tẹ́lẹ̀ owó gan tẹ́ ń kó káyì ọmọ tí o ti bàlágà gan yọ zakati tiẹ̀ kátó wá pé zakati ló fẹ́tẹ̀ àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ọmọ polówó ní ìsinmi ló ní àní kò lè dá yọ wọn bá yọ nínú owó rẹ̀ bẹ́ẹ̀ náà ni wèrè tí ń rìn ká títì yẹn olówó àbáyọ kátó wá pé zakati ló fẹ́tẹ̀ ẹ lòun zakati ló fẹ́tẹ̀ ẹ lómi tó ń dọ́gbọ́n o. òdodo ọ̀rọ̀ lélẹ̀ yẹn torí kọ́ padà hàn sí wa irú béèrè tẹ kọ́kọ́ béèrè o ẹni ẹ ntí mo nílé kóńgò kan kíní kan kìí ṣe kóńgò kan lẹ́ni láyé fa abẹ́yẹn ọ̀gẹ́tì ẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ máa ń dọ́gbọ́n yẹn ókè èlò láti ra múdù mẹ́rin gàrí èló gan ni káyí pé bóyá two two hundred naira ẹ tiẹ̀ pé two two hundred naira ẹ tẹ́ ní eight hundred láyé yín tẹ́ fi lọ ra gàrí. ẹnu ìtí ń sọ ni pé kálukú kọ́ bira rẹ̀ léèrè nítorí pé ẹjọ́ máa pè lẹ́sìn èyí wọ́nà tí èèyàn fi sá pamọ́ tí èèyàn bá ní èèyàn gbọ́dọ̀ ṣe ní títí dọ́dọ̀ gan mọ̀ pé ní eléyìí ní ọlọ́run la wàhálà bọ̀ ọlọ́run àmọ́ mo ní ni hàn ńlọ mú sọ eléyìí jẹ bó ti jẹ tó bá sì rọ̀ mí lọ́rùn yọ tí mo sì ma ń pé àti sanwó yìí padà kò ní kin mi yọ torí pé tí nǹkan ti lọ ti lọ nù ẹ gbọ́ pé tẹ́ ẹ bá yọ lẹ́yìn sọ láti lọ yìí tààrà lásán salaam mi ò ma èmi tẹ bá fẹ́ béèrè ẹ má sọ pé àfa kan sọ ẹ má sọ pé kòtò èmi ẹ dáhùn rú rẹ̀ náà ìgbà tí èsì pa níjà táwa sọ táwa lọ sọ fún kí wọ́n ti kó fún ọ náà. bí ìlú kanu fa ẹnìkan fẹ́ béèrè ó wá ní ẹnìkan ló lórí jama kan gbogbo nàìjíríà ó sọ̀rọ̀ kan ti gbọ pé ní tí mo sọ tako ní tí lẹ́yìn sọ ó wá ní. olórí jẹ̀mọ́ báyìí sì sọ báyìí ṣé ń tọ́ sọyún àní dáhùn lọ́dọ̀dọ́ tó bá lẹ́kọ̀ọ́ torí ké ní ìsinyìí báyìí ṣé káwọn wá sọ pé ń tọ́ sọ ò ṣe déédéé kẹ wá bẹ̀rẹ̀ sí ní fojú dì ní àbẹ́mọ̀ pé jẹ́ ọ̀sẹ̀ lẹ́nu tó nítorí di eléyìí ọ̀dọ́wọ́ wa ẹja kọ́ bí wọ́n ṣe máa béèrè àfa kan sọ àfa ebi o ti gbọ́ ń tiẹ̀ wọ́n béèrè ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí wọ́n lọ́ọ́ apply rẹ̀ lórí rẹ̀ náà. ọkọ àti ìbéèrè tó yẹ kẹ́ ẹ ṣe kọ́ọ̀nù Idris ìgbà gba Islam ọkọ wà ní tútúká ti ṣẹlẹ̀ àbí òye yín nígbà tọkọ ọba ti lè gba Islam tútúká ti ṣẹlẹ̀ tọrọ lọ́wọ́n gbà kóbìnrin mùsùlùmá kọjá ìyàwó fún káfìrì mo rò pé dáhùn ìbéèrè yín ti jáde ń na. ẹnitọ́ yọ zakatul fitiri lọ́dún kọla báwo ni à ń bẹ lọ́nkọ́lọ́ wọn gbà naam aleykum salaam àtìtì màá yí pé zakatul fitiri nígbà mi wọ́n máa lọ kó jọ sílẹ̀ àwọn lèmáàmù àwọn àfa àwọn làdáàní ẹnìkan kó bóyá gbàdo wọn kójọ kójọ kójọ yàrá tó ni wọ́n máa dá sí ń san jáde ìgbà mi ò lè jẹ́ pé bàbá yẹn wọ́n bùn so nǹkan pọ̀ lọ́dún èèyàn kò pé kẹ́ bẹnu àtẹ́lù ìgbà mi ò lè jẹ́ pé wọ́n kó fún kó fún àwọn aláìní eléyìí ni ó mójútó àti kó fún àwọn aláìní ìgbà mi ìwọ gangan gangan wọ́n fi target wọn náà wọ́n sá kó wá fún wọ́n sì mọ̀ pé ó ní bùkátà sí kò burúkọ gbà ṣùgbọ́n ọmọ ike bùkátà rẹ ó ti tó pẹ̀lú ìtàn gbé wa àti wọ́n bá tún gbé mi wá wọ́n sọ pé ẹ fún lágbájá lágbájá náà wà ládùúgbò tàmẹ̀dù náà wà torí kò rèé yẹn ó lè bá a kárí náà. débi kan èyàn ó bá wọn láti máa láti jẹ́ pé èyàn ó lè sọ̀rọ̀ àti ìlú ìjọ yẹn èyàn wá dídé ìwà bá wọn wọn á ní pé ìmáàmù òṣèlú láti rẹ níbi ilé yìí pé wọ́n ti lọ sí ìbomi lọ ṣe láti rẹ. láṣẹ kàkálà ẹ wá ń béèrè pé kí lẹ́ẹ̀ ṣe ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ ni. ó di pé nínú mẹ́ta ó ṣòfò gbogbo ẹ̀ ọ̀bá yìí di bí lọ́n kò tún lè padà wá bẹ́lẹ̀ kí là ń lọ ṣe gan-an rí ẹ ṣe sùúrù tẹ́lá ti parí yìí dẹ́ lọ gán mọ́tò ọjà bó ṣe jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب